Let me let me let me let me let me let me no yes let me let me Daddy let me let me let me okay let me my son let me yeah let me let me let me Daddy let me loco it's my Oh, lady sound me. Emini, Emini, Emini, Emini. I'm a lady you wanna see. Mo binu see how shen binu see me. I know the bite yo oh, shen lady see me. He's my son, he the best. You can go to hell, what the f- You can do your thing, you remain, you need to whatever you sow you reap bó ṣe fẹ́ orí lórí farabalẹ̀ kò tí kùn ẹ́ tó bá kùn ẹ́ wọ́n máa pè ẹ́ babolówó má ṣe ìmọ̀mọ̀ tálíkà ọmọ tálíkà má rora ẹ̀mí ọjọ́ kan bọ̀ lóluwà wí ohun tí ó tó mọ̀ wá kárí see me all the way I'm on top see me all today I ayé ńlá ibi láyé wá ṣẹ́tì. yí pé mi ló máa tán Nobody can hold me down, nobody can run me down. You can never take my pride to be tried. See bàbá ẹ̀ ló máa run. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò wa, ètò yìí, ìràwọ̀ òwúrọ̀, the industry profile. Ẹ orúkọ tèmi ni Olúwadámiláre, ọmọ bíbí inú Adéṣoyè láti ìlú ṣèkìtì tí a bá fẹ́ kí èmi délé bàbá mi wọ́n lè mi lọ máa dé ọmọ akin ọmọ erin bọlẹ̀ ọmọ erin gbàngbà wọ̀ ọmọ ojúbojú lẹ́rù ọmọ aláàfin òdodo ẹ jẹ́ kí n fi ilé rẹ̀ ẹ mo sọ fún mo ní ẹ nǹkan ọ̀tọ̀ nǹkan ọ̀tún la máa gbé wá lórí program yìí àwọn èèyàn jagunjagun láti entertainment industry àwọn àlejò ńláńláńlá bíi olórin ẹ bí òṣèré bí aláwàdà even kí ti kan beat producer àwọn tó ń produce àwọn olórin jáde lápàgbé wá sórí ètò yìí láti máa fi ohun jòǹtòrò ọ̀rọ̀ lẹ́nu wọn kí n tó dárúkọ wọn máa kọ́kọ́ fún ní èyí tí àwọn olóyìnbó ń pè ní expo àbí tí ó gbé lọ filẹ̀ ẹ̀mí ẹ̀sìn jáàsì náà nìyẹn ẹ jẹ́ kí n welcome sórí ètò yìí um, ọ̀gbẹ́ni. Um, isolate. Isolate. You're welcome on this program. Um, isolate. Ìbéèrè kìíní tí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni wípé ṣé isolate ni ìyá àti bàbá sọ yín ni àbí orúkọ gbogbogbò ni ó sọ yín? Orúkọ tèmi ni Àbáyọ̀mí Olúwadámiláre Akànwó Ẹnìtàn Adétutù. Hmm. Orúkọ yín gùn gan o. Ogun olórúkọ pọ̀ ni. Ẹ̀jẹ̀ tí wọ́n bá mi dórúkọ. <laughs> Ẹ káàbọ̀ sórí ètò ilé ẹ̀kọ́ sí ẹ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni. ọmọ Ọ̀yọ́ lèmi o Ògbómọ̀ṣọ́ ah! abúlé ẹlẹ́ṣin mẹ́ta ọmọ ti wá. àwa náà máa ń sọ bẹ́ẹ̀ àìṣọwọ́ kọrin yín <laughs> pẹ̀lú òwe pẹ̀lú àrà àtòhun yín gan ẹjọ́ má bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ àìbèrè ìbéèrè yìí ṣé ẹ lọ fún ní táwọn olóyìnbó táwọn ó rà pé ní musical lion máa ń pè ní voice training ni. <laughs> rárá ọlọ́run náà ló fún wa lóhùn tàbí nǹkan ni àbí ọlọ́run náà ni ká fọpẹ́ fún òun ní ọ̀mọ̀ràn tó mọ inú gbẹ́tòun ti kára mu òun gbọ́ngàn lọ́lọ́run ní tilẹ̀ òun lára fada ìtẹ̀tù gbé wa yóò tún lè ọ̀gbẹ́ni isolate ẹ mo fẹ́ kí a fẹ́ gbọ́ díẹ̀ nínú ẹ̀bí tó pè rẹ kẹtẹ̀ fún àwọn tó wù wá nílé ẹ jẹ́ kán gbọ́ kọ́tẹ̀ gbọ́ díẹ̀ nínú àkànwò ti dé ọmọ ẹlẹ́ṣin mẹ́ta mẹ́ta káàbọ̀ káàbọ̀ èmi nìyẹn èmi nìyẹn àgòyà káàbọ̀ káàbọ̀ ayé abẹ́lẹ̀ mú bí ayé tó bá wá yá wọn ló lógìnrín lóko ó lòdò cause i'm smoking fire and i will never retire ipa àkọ́kọ́ gbọ́sùtì orí ẹlẹ́gbọ́n ló bàjẹ́ òkú ọmọ rùtì ànúgbòkọ́ kàṣálà wàhálà but ẹ̀ẹ́rì ẹni tẹlifọ́tò ta ló ń kọ́pì ọ̀pọ̀ ọmọ Yorùbá ló pèdè ara tòun tó why you kàn dé bínú orí you better free me ìran orí. ọ̀gbẹ́ni asọ́lé tó wí ẹ̀wò ẹ̀ka wọ̀ lórí ètò yìí. ẹ má bínú fún béèrè tí mo fẹ́ béèrè yìí gbogbo àwọn èèyàn ti máa sọ pé ah ohun yìí o ó jọ ti náìsì o ó jọ ti kinní o ó jẹ àbí kílẹ̀ yìí rí sí i. púpọ̀ náà àwọn ìbéèrè yìí la ti dáhùn àmọ́ nǹkan tẹ́lẹ̀ máa sọ ni pé ohun tó ní kálukú bá mọ̀ ṣe ni kò máa ṣe. ó jẹ́ iwájú ló mọ lọ máa lọ àwọn iwájú ló wá lọ. Hmm. mo jẹ́jẹ́ yín ni wọ́n fẹ́ padà sí hmm. Hmm. padà síbẹ̀ iwájú táwọn lọ làwọn lọ n tá à ń ṣe là ń ṣe n tí mo mọ̀ n mò ń ṣe so kò sí ọlọ́run ti fún wa lẹ́gbọ̀n iná àrègbọ́dọ̀ lò òun ni nǹkan tí mò ń ṣe dàbí a ní ọkàn àti dàbí ẹnì kankan a dẹ̀ ní agbára àti ilé ẹnikẹ́ni lérè lórí ohun tá à ń ṣe àmọ́ títí wa ní pé ohun táwa mọ̀ ọ́n ṣe òun là ń improve lé lórí òun là dẹ̀ ń ṣe òun là dẹ̀ ń tẹ̀síwájú láti máa ṣe. relationship yín ṣé ó ní any relationship kan pẹ̀lú ẹ̀yin àti nice is there any relationship bí ọ̀rẹ́ yín àbí ṣó ní ìkọ̀kọ̀ tó pa ẹ̀ pọ̀. bí mi á ṣe wí gbogbo wa náà ni ìṣòwò ogun kò dẹ̀ sẹ́ni tí ó gbàdúrà kó ń jèrè àmọ́ gẹ́gẹ́ bí ọlọ́jà ajé kan náà làjọ ń ọ̀rẹ́ ni wá entertainment industry as far as entertainment is concerned ọ̀rẹ́ ni wá it's like a colleague to me in the entertainment industry ọ̀rẹ́ pàtàkì ló jẹ́ bẹ́ẹ̀ dẹ̀kẹ̀dẹ̀ òun náà ti jọ́rẹ̀ pàtàkì sí mi làwọn tó kù náà jọ́rẹ̀ pàtàkì sí mi bíi cleverjé o èmi ni dìbàndì o èmi ni banki w o èmi ni ilé èmi tọ̀hún o èmi ni tupẹ́ngò o èmi ni tọ̀hún èmi ni tibí o ọ̀rẹ́ ni gbogbo wa jẹ́ síra wa ẹ ṣe Eh, ìbéèrè tí màá tún béèrè sí ìgbà ọlẹ́ mú ṣe orin kíkọ gan professionally. ó ah, ti pẹ́ díẹ̀ ilẹ̀ ta sí díẹ̀ o at least mo bẹ̀rẹ̀ orin professionally ní year two thousand nígbà mo bẹ̀rẹ̀ sí record gbé òkè ògbé àfẹ́sì máìkì o àmọ́ kó tó dìgbà náà before that year two thousand a ti ń ṣe àwọn jọ́ọ̀pù kékeré kan tẹ̀lé olórin fújì dùdú ṣe gbére bápọ̀ gbogbo ẹ̀ kó lú àlùmọ́lẹ̀ kó gbogbo ẹ̀ lómi lé gbogbo ẹ̀ la ti ń ṣe yẹn dé ó ṣòwò ní pé interest yẹn wà ń bẹ láti lẹ̀ so professionally fún mi fún mi o mo bẹ̀rẹ̀ orin kíkọ ní year two thousand. ẹ ṣe so how was your growing up in the industry bẹ́ẹ̀ ṣe ń bọ̀ àwọn nǹkan wo ni ẹ̀ ń kàn ta bóyá parental pressure ni o bóyá ṣé mo kò possible kéèyàn máa gòkè àgbà mm. ẹ tó máa gòkè àgbà wọ́n ní ẹ òkè ìkòkò tó bá máa jata ni wọ́n ní di àgbóná di aṣàròsìn <laughs> ẹ̀yin ẹlòwe ẹ̀yin ẹlòwe ẹ̀yin ẹlàṣà lọ́lọ́run ni ẹ̀tún kọ́mi lẹ́sìn kan lé ní nìyẹn kí ni àwọn nǹkan tí ẹ̀ ká ń tà bẹ́ẹ̀ ṣe ń bọ̀ dé lẹ́wọ̀n tẹ̀ dé yìí. ẹ lákòókò náà mo dúpẹ́ fọlọ́run náà àmọ́ gẹ́gẹ́ bí mi á ṣe sọ mélòó la fẹ́ ka àwọn èèyàn adépele èèyàn hmm. adépele kan ti ti pẹ̀ta lè ka hmm. èyí tó ti jóná ti jóná èyí tó ti jẹrà bẹ́ẹ̀ ti jẹrà àmọ́ n tẹ́mi máa sọ ni pé n tí mo mọ̀ ni mo ń ṣe lóòótọ́ mi ò kọ gbogbo ẹ̀gbin tó tẹ̀lé hmm. ẹ̀gbin pọ̀ ni mo parọ́ àmọ́ mi ò kọ́ then débi ti orí parental pressure yẹn èmi fẹ́ sọ fún yín wípé lóòótọ́ lódodo màmá mi support mi pẹ̀lú tí ń láti ń rí látẹ̀lẹsẹ̀ hmm. hmm. so mi ò ní any parental pressure rárá hmm. lórí iṣẹ́ tí mò ń ṣe o lórí pé nǹkan tí mo mọ̀ ṣe wọn ah, máa ṣe lọ o torí wọ́n mọ̀ pé ó nídìí torí tí ó bá nídìí obìnrin jẹ́ kó mólú ó ní kó bọ́lọ̀ ṣe dá oníkálukú sílé ayé so lórí ìyẹn wọ́n fún mi láàyè láti máa ṣe ohun tó wù mí tó wọ́n rí pé nǹkan rere nǹkan tó yẹ láwùjọ ni mo ń ṣe. ìyá ni wúrà bàbá ni dígí. Oh, ẹ ṣe sani ẹ lè sọ pàtó tẹ́ òbí rómu dẹ̀ nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí pé ah! àwọn ẹni tí mò ń wò rí pé ah! ìṣọ́ọ̀bù ẹ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni náà ṣe ń ṣe wọ́n wù mí kẹ́ni dàbí rómu dẹ̀ fún tani rómu dẹ̀ mi ní parọ́ mi ní tọ́yìn mo ní tó bá jẹ́ tó lórin o mo ní àwọn rómu dẹ̀ tó pọ̀ gan lọ́pọ̀lọpọ̀ àmọ́ ọlọ́run dẹ̀ hmm. ọlọ́run torí bọ́lọ̀ ló fún mi ṣe tọ́lọ́run bá fáwọn rómu dẹ̀ mi ṣe wọn ò lè sí níbẹ̀ débi tí màá fi lérò pé màá máa fún mm. wọn pé mo fẹ́ tó wọn àbí mo fẹ́ dàbí wọn ọlọ́run ló mo lè àmì àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ bọ̀ tó bá jẹ́ pé tuntun lórin àwọn pọ̀ Wyclef wà ń Jimmy Cliff wà ń bẹ̀ bàbá rà mi mọ̀ bóyá mo bàbá rà o ah, mm. wà ń mm. a lot of them Fuji artists wà ń bẹ̀ Saheed Òṣùpá wọ́n pọ̀ wọ́n pọ̀ eh, ìbéèrè tuntun kù tí mo ti fẹ́ béèrè tẹ́ bá wo bí nàìjíríà wa ṣe wà sí níbi tó dé dó nísìn ẹ rí wípé àwọn ìjọba wọn fi taratara support entertainment industry kílẹ̀ yín lérò wípé ẹ fẹ́ sọ fáwọn ìjọba pé ah ẹ̀yin ìjọba ọ̀nà ẹ̀nìkẹ́ gbà wọ́n lọ́wọ́ o positively o tó yẹ pé ah ẹ̀yin gan ẹ̀ mọ̀ pé ó tún nàìjíríà ṣe ọ̀nà ẹ̀ bá káwọn ìjọba fi wọ́n lọ́wọ́. lọ́nà ti ìjọba láti fọwọ́ sí entertainment ní Naija ó dáa àmọ́ ohun ni ká jẹran pẹ́ lẹ́nu ń fa ọ̀nà fún ní oúnjẹ àwa ti ní títí wa tàwa artist as far as entertainment is concerned àwa ti ṣe tiwa hmm. coming out with good music good product ìyẹn gan lásán aláwọ̀ tó wà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n mọ̀ àwọn ètí wọn tó mọ̀ nǹkan tó yẹ kó ń bọ̀ wọ́n dìde bọ̀ ọ̀pọ̀ so tán bá lè ṣe provision fún wa lóòótọ́ ó máa da àmọ́ ọ̀nà tẹ́mi gbà kó fi lè ṣe provision fún wa ni wípé káwọn kan yan aṣojú at least àríyá ní àwọn tó ṣe tó wà last of rep aláwọn tó wà ní senate aláwọn tó wà ní wọ́n yan aṣojú kan ok ẹ jẹ́ let's create a government for entertainment hmm. tá a bá lè ṣe bẹ́ẹ̀ bóyá àmójútó wa wà àmọ́ mo dẹ̀ tún ti gbọ́ tán ní president wa wọ́n fún entertainment ní sọ́mọ̀ ògùnkùn àmọ́ òtún kan tá a lè irú ẹ̀ là ń sọ irú ẹ̀ là á dẹ̀ máa rí tá lè máa rí lọ bẹ́ẹ̀ ó dà ìyẹn president Jonathan o tá a bá lè máa rí irú ẹ̀ lọ ó dà irú ẹ̀ là máa rí àmọ́ tó lè gbé àwọn kankan dìde láti fi láti wà as a government fún entertainment lórí ọ̀rọ̀ music career èdè yìí ó máa dá lọ́pọ̀lọpọ̀ both financially both everything láti fi support wa ó máa dá nǹkan tí mi rí nìyẹn. ẹ̀yin ìjọba ọ̀rọ̀ náà sọ sílẹ̀ yìí ẹ dìde kẹrọ wa lọ́wọ́ wáyẹ̀sì ti pa tó ní nàìjíríà tó ti pa wá o. ẹ jọ̀wọ́ ẹ bá wa dìde sí i tí àìláì má sí ẹ̀yin kò lè sí àwa. torí tá a bá ti ní gọ́fúmẹ̀ntì yẹn bẹ́ẹ̀ ni tá ní gọ́fúmẹ̀ntì yẹn tá a bá ní entertainment government tó wà ní ṣáàjẹ tó ń governor everything gbogbo àbí ọ piracy ò lè kò sí ìdánwò original cd la máa ta bá a lọ ṣòwò a máa jẹun. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú wa ẹ iṣẹ́ ọpọlọ là ń gbé sílẹ̀ ọpọlọ òdìrí kú ìbéèrè tó tún kù tí bá béèrè ṣùgbọ́n kí n tó béèrè ẹ jẹ́ sáré kí àwọn alátìlẹ́yìn wa lórí programme yìí náà seventy six eighty six tailor àwọn ló ń kúrò tí wà wọ́n aṣọ tẹ̀rí wọn táwọn wọ̀ yìí seventy six eighty six tailor ní kímẹ́ clothing adúpẹ́ lọ́wọ́ kímẹ́ clothing seventy six eighty six tailor adúpẹ́ lọ́wọ́ yìí. Eh, ọ̀gbẹ́ni isolate ẹ jọ̀wọ́ orí wo gan pàtó ló jẹ́ orin kínní tẹ kọ́kọ́ ṣe afẹ́gbẹ́ olórí ètò. orin kínní tí mo ń kọ́kọ́ ṣe ah ọ̀gá miliki miliki wọ́n ti mọ ọgbọ́n rìkọ́dì that was year two thousand then then ní o tún wá sórí kan náà tí mo gbé jabless sórí ẹ̀ ń gbà náà àsìkò ló ń pè é bọ̀ àwọn àwọn gbàgbọ́ àṣẹṣẹ bẹ̀rẹ̀ ni àwọn náà gbogbo àwọn opportunity àti jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ yẹn àmọ́ mílìkì yẹn my baby orin ìfẹ́ ni o I go dey give you all my life my baby I go give you all my soul my baby and I go give you all my life my baby i go dey give you all my heart yo. karora eh, mami eh, liki mami liki karora mami liki. orin náà nìyẹn tá a ti ń gbà náà. eléyìí ah, àtọ̀ mílíkì yìí ni mílíkì ni o. Eh, mẹ́rìndínlá isolate báwo lẹ ṣe ń kó pẹ̀lú àwọn fúnmi fún mi. bó láti ṣe sí àkókò náà ni àwọn àkókò náà ni fáǹsì wa ni wọ́n kò dẹ̀ sí dáàdi tí wọ́n sí agbọ́dọ̀ kò kù wọn because we need them around and they are very very important àwọn náà ń ra cd eh, àwọn náà ń pè wá fún káwa eré so kò sí nǹkan tá a lè ṣe agbọ́dọ̀ wà ní wọn náà wọ́n appreciate wọn lọ́pọ̀lọpọ̀ mo lè fi wọ́n sí ààyè tí wọ́n wà gẹ́gẹ́ bí fans lórí ààyè ọ̀tọ̀ lọ wà ààyè ìdẹ̀nà wà torí pé wọ́n pọ́n wa lé wọ́n dá ẹ̀ra wọn wà wọ́n gbọ́ orin wa ìbéèrè tí màá tún béèrè ni wípé ẹ orin yìí wo gangan ló jẹ́ káyé wá mọ̀ yìí pé ah ìgbà tí mo dórí track báyìí tí mo kọ jáde ayé gbà tèmi. méjì ni o ìkan ẹbìtì ìkan ara ara ara mi rírí o òrórí ológun la tẹ ẹbìtì yẹn ẹbìtì yóò pé ìra yẹn àdéhìn ni mí ẹlẹ́wù wọ̀nyí wọ̀nyí ó nítumọ̀ so ẹbí ti yẹn àtàrà yẹn lórin tí mo rò pé àwọn èèyàn tí mo mọ̀ nígbà àwọn èèyàn mọ̀ dáadáa tí wọ́n dẹ̀ mẹ́fẹ̀ẹ́ sí. ẹ má bẹ ẹ ní ẹkùwé kan sí i ẹ ní ó nítumọ̀ kí ni ìtumọ̀ èdè yìí ni àbí bá lè ṣe fi sọ. wọ̀nyí wọ̀nyí ẹlẹ́yìn wọ̀nyí wọ̀nyí bẹ́ẹ̀ ni kí ni ìtumọ̀ a chameleon alọ́gà. Hmm. Ah ẹ mọ̀ pé ọ̀gá máa ń parada ní ọ̀gá pàṣẹ òṣìṣẹ́ àní ní kó parada kó ṣe ìjòrí adéyí dàbí ọ̀gá ni ẹlẹ́wọ̀ yìí dey change ara máa ń dà nǹkan tó ń change tó ń yí padà different colourful ló wà rainbow ló wà yọ. <laughs> so eh, nísìnyí a máa fẹsẹ̀ rajó orin yìí wo tíráàkì

kò lé mi ó lè dàtí gbogbo ní kò kọrin. àbí o ni bàbá. ṣé èyí tẹ̀sẹ̀ kọ fún wa yìí tán fídíò ẹ̀ wà ń ta. Hmm, fídíò ẹ̀ wà ń ta. ó dà ẹ̀yin olólùfẹ́ wa láì má fi àkókò ṣòfò ẹ jẹ́ ká sáré lọ wo fídíò. Party Avenue. Party Avenue. I'm giving it from coast to coast because yeah. You're the sound, yeah. Isolate. I'm fire. We got to run down to the party avenue. And then we take it Uh, appreciation ló jẹ́ um, a jẹ́ pé a nípa kan nìyẹn òun lọ ṣe um, because ẹni tí ò bá make impact wọn lè lọ tiẹ̀ so àgùnmọ̀ appreciate them wọn appreciate them. Um, ìbéèrè tí màá tún béèrè lónìí pé ǹjẹ́ tẹ̀lé iṣẹ́ mi tẹ̀ ìṣàbà fún mi sórí láti ìbẹ̀rẹ̀ ayé mi mo ti bẹ̀rẹ̀ sí ṣe entertainment I'm fully in entertainment. I'm a professional drummer. Alùlùmí alùlùmí ẹ̀kọ́. Mm-hmm. Then I a tún ṣe rí orí ìtàgé náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mm-hmm. Ṣe fíìmù kan tẹ́lẹ̀ nínú ayé. Nínú ayé. Eh, nínú ayé. Nínú ayé. Eh, that was um, like how many years ago? That should be like three years ago. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So majorly I'm into entertainment. I do entertainment for living. Understand? That is what I'm doing that is the life that is láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. so ká tó kúrò lórí ètò yìí kí ni káwọn fásitì kan tún máa retí. ẹ kọ́ máa retí ábọ̀mù jáde láìpẹ́ titled the secret àwọn èèyàn ti retí ẹ ti pẹ́ ìyẹn gbọ́ngàn ni proof nítorí fẹ́ gbọ́ ni ìtàn wà ní so ábọ̀mù á jáde láìpẹ́ wọ́n máa retí fídíò náà ọ̀pọ̀lọpọ̀ fídíò jáde àmọ́ tuntun tó ń bọ̀ hmm. ọmọ àrètí yẹn náà wọn náà máa yí lot of things thrilling performance anywhere tẹ bá ti ká mi mọ́ tẹ bá ti ká isolate mọ́ hmm. thrilling performance hmm. guarantee gbogbo ìyẹn bẹ́ẹ̀ yẹn. ẹ báwo lè ṣe máa ń fi nígbà tó yẹ pé ah gbàtẹ̀ ṣe máa ń lọ́bì fún ṣó pé ah ìjọ jẹ́ perform níbí ẹ̀jẹ̀ ìpa ìjọ ẹ̀jọ̀ ṣe lè gbàmíláyè báwo lè ṣe máa fi tẹ̀ máa ń lọ́bì fún ṣó nígbà yẹn. iṣẹ́ mi ni mo gbádùn ẹ̀ mo láìkí ẹ̀ gan kò lè sí nǹkan tó lè jáde ńbẹ̀ kò sẹ́gun tó lè dìde jáde mo lérò pé kò yẹ kí n fíw bákan torí mo mọ ohun tí mo wà mo dà mọ ohun tí mo fẹ́ lóòótọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ gbígbé kékeré ẹgbẹ́ sí gbígbé láì gbé tí ń gbé lọ́mọlẹ́ ní kékeré kì í borí ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà àfọ̀pẹ́fọ́ náà ó dẹ̀ ń dùn mọ̀ wá bẹ́ẹ̀ ń lára ti ṣe ń ṣe dè nù ní báyìí àní pẹ́ dánu dúró Mr Isolate afẹ́kẹ́ kí àwọn fáǹsì yìí nílé kí a tó fi ètò yìí sí òpin. mo kí ẹ̀yin aráalé o ẹ̀yin tẹ̀ ń wo ètò yìí mo dúpẹ́ o ẹ ṣé o ẹ kú fọwọ́sowọ́pọ̀ o ẹ kú ìfẹ́ nílé wa o ọlọ́run àmàlẹ́fẹ̀ yín náà ọlọ́run adẹ́màrán yín lọ́wọ́ o expect the unexpected expect the bomb ìyanu ẹsẹlẹ o. ẹtì tó a di pásítọ̀. àmì àwọn ọmọ bàbá àdúrà la fi tì sí i. bẹ́ẹ̀ wọ́n lọ sànù wa ni. tó ìbéèrè tí màá wá béèrè lọ́wọ́ tó jẹ́ òpin gbogbo ìbéèrè yìí náà fẹ́ràn pé ẹ ǹjẹ́ ti ní àwọn kòlábò lẹ́ ti ṣe pẹ̀lú àwọn ọ̀dà artist ah, tí fídíò ẹ̀ lè wá ń ta àlè fídíò ẹ̀. mo ti ṣọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìmí ìnú wọn fídíò ẹ̀ wá ń ta ìmí wọn kò yìn rárá èmi inú album ló wà mo ti ṣe pẹ̀lú Morachi that was the very first major feature bí mo ṣe ń gbà náà that was in two thousand and five stroke six album the proof mo ṣòro pẹ̀lú Morachi track eleven album yẹn also that story featuring isolate ó wà nù gbóró featuring isolate dagreen album dagreen ceo ó wà nù third avenue àjàsà track eleven ọwọ́ epo mo wà nù rocket man album rocket man tuntun kan jáde wọ international album rẹ release mo wà ń bẹ̀. Eh, climax ìyẹn olódo òkúńtsọ mi náà àti shoot video yẹn ak one ló shoot yẹn ìyẹn wà ń ta lọ́pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bínúbínú bínúbínú ẹ̀ máa bínú lọ láti jẹun sókè dandan mo wà nù orin yẹn náà stigma stigma featuring isolate bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa kì í ṣe ohun àjẹgbé rárá mo ti lówó lọ́wọ́ mà náà bá dùn ní ìjẹ́ tẹ̀lé ìjẹ́ tó mi lẹ́nu díẹ̀ wájú ayé rí mi. lásán pé kò sọ kọ díẹ̀ náà. no no no not collabo ó yẹn. action. ìjẹ́ ẹ̀dẹ̀kọ́ díẹ̀ fún mi nínú orin bínúbínú yẹn kàwé. bínúbínú ẹ̀ máa bínú lọ àti jẹun sókè dandan ẹ̀dìyẹ ìlànà kì í ṣe ohun àjẹgbé e rárá ó ti jẹun sókè dandan bínúbínú ẹ̀ máa bínú lọ àti jẹun sókè gbọ̀ngàn ẹ̀dùyẹ ìyá kì í ṣe ohun àjẹgbé rárá mo ti lówó lọ́wọ́ màá nà pàjá yóò rí mi sose ifá ìgẹ̀mọ̀ ní ifá ọmọ ní màá nà you go see me change now now you go see me puff up puff up you wait make I hold my money you wait make I hold my haba you wait make I hold my kishi you go see bulls dey call me honey. Hey! ọ̀ní ọ̀ní ó ga jù lórí ètò Mr. Isolate kò ní yẹ èèyàn tó pè mí. rolling action. ah ó ga jù ó dàgbé kẹ má dẹni dúró wọn ẹ ṣé a lè gbọ́ díẹ̀ nínú part tẹ ẹ̀kọ́ náà nígbà tí dàgbé fíjọ yìí. nínú gbòòrò àbí. nínú gbòòrò. ok hmm. tó bá rojú mi máa bá ẹ̀ fa gbòòrò tó bá wá yá ẹ máa wá ní mo burú mo burú gan gbòòrò ẹ <laughs> báyẹyẹ tó bá lọdẹ mọ ọjọ́ mo ti gbóró ní ìgboro ọ̀rọ̀ àṣà èdè ẹnu mo fi jòbì jorógbó tó bá lọ dálé oyin o ti forí kóró never you look down on me i dey for ìgboro i dey for ìgboro jọ jọ o jọ o jọ o jọ o jọ o yẹ yẹ <laughs> Mr. Isole. ah ẹ̀yin gan ọlẹ́kọ̀ọ́ ti pé orin ń gbénú ẹ̀ ẹ̀yin lórin tọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé ibi tá a dá ètò tèmi tá a fòpin ẹ̀ sí ni ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún gbé one of the high Nollywood star bọ̀ lórí ètò yìí ẹ má ti lọ ẹ ṣe mọ̀ pé mi náà lọmọ yín àbúrò yín Olúwadámiláre ọmọ Adéṣuyì ṣùgbọ́n ká tó máa lọ sí ma ẹ Mr. Tulate ká lè bá fi òpin sórí ètò yìí orin yìí o gangan gangan lè fẹ́ kí a fi parí ètò ká jó sí ká fẹsẹ̀ rajó nínú nínú studio. pàṣẹ abẹ́lé ò ní. pàṣẹ abẹ́lé tọ́ tọ́yà ìjọyà. ẹ <laughs> eh, bára ṣe máa ẹni máa dẹ̀ we got to run down to the party avenue and then we take it higher. Aya, uh, we got to run down to the party avenue. And then we take it higher, higher, higher. Kò máa ṣeré. Àlébó ní Bọ̀lá ṣe. Bó tilẹ̀ wù kọ́ títí pọ̀ tó. Èkó máa ṣeré. Àlébó ní bó tilẹ̀ wù kọ́ mọ́ ṣe pọ̀ tó hmm, o ti mọ̀ pé èmi gan ni ara fada isolate ọmọ ya o àtẹ̀yìnwá làkàn ń bọ̀ if you wan see me see me when i'm living in my place you got to run down to the party avenue. sẹ́rí pé mi ló pọ̀ ẹtì rí bó ṣe ń lọ sẹ́rí pé mi ló pọ̀ ọmọ kò sí rọ́ọ̀tẹ̀. àtọ́jà máa lọ rò pé ìwọ nìkan ló máa lówó wọ́n ti kọ owó mọ́ ẹ̀ náà kọ owó mọ́ mi ayé làbọ̀wọ́ whatever you show you reap bó ṣe fẹ́ orí lórí farabalẹ̀ kò tí kùn ẹ̀ tó bá kùn ẹ̀ wọ́n máa pè é àbólówó má ṣe ìmọ̀mọ̀ tálíkà mọ̀tàlíkà máa ń rora ẹ̀mí ọjọ́ kan pọ̀ lóluwà wí ohun tí ó tó ń bọ̀ wá kalẹ̀. see me all the way I'm on top see me all today ayé ń lọ ibi láyé wá ṣé ti rí bó ṣe ń lọ.